your because of what ṣẹlẹ̀. bẹ́ẹ̀ mo lè má jì ìjọ ti sọ fún mi pé òun ò lè ṣílẹ̀ mo níṣọ́ rẹ̀ olóhùn ò rẹ̀ yín mo níṣọ́ sick olóhùn ò sick mo níṣọ́ mad olóhùn ò mad jọ kí ni reason tí o fi ní ṣígẹ̀tì fún mi ọjọ́ wo la bẹ̀rẹ̀ yẹn ṣé mo ti bẹ́ẹ̀ o àti ṣeré gan àbí. òbí lè rè pé ṣó sick olóhùn ò sick. olóhùn ò sick. oníṣó mad olóhùn ò mad. olóhùn ò mad. ń gbọ́ wọn bí ẹ pé ṣó sick olóhùn sick ṣó mad olóhùn mad kí ló fà tó fi ń sunkún. àǹtí mo fẹ́ wọn jáde pẹ̀sán bí kí n má ṣílẹ̀kùn fún wọn. ẹ kí ló alẹ́ tó ṣe tó ẹ ló ṣe ń ké. tó ń kọjá mi létí. tó o bá sọ. má gbà mí sí àwọn bá mi ṣe é lẹ́yìn. Ah! orí ẹ ò pé o. of course nǹkan tí mò ń sọ fún nìyẹn náà. orí ẹ ò pé o. orí ẹ ò pé. it's just like bẹ́ẹ̀ ni bórí òun náà ò ṣe pé bẹ́ẹ̀ nítorí ẹ bá pé o ò ní kí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ kó dẹ̀ dàgbà jù bò hmm. lọ sọ fẹ́ dáràn sí wa lọ́rùn ni àbí èkánná kọ́ lọ́wọ́ ẹ̀ tó gùn yìí bó ṣe gba létí yẹn tọ́wọ́ ẹ̀ bá wọ̀ lójú nǹkan o ti dáràn sí mi lọ́rùn of which èmi ni mo sọ pé kó bá ṣe géètì ẹ̀ fún ẹ. jọ kí ni reason tẹ̀ máa sọ pé kó má ṣe. kí ló tí wò sọ fẹ́ bèbí tí wọ́n lọ. ìwọ kọ́ ló wà mẹ́ẹ̀ ẹ́ńsì mo sọ wípé mo fẹ́ lọ ra card pé mi ò lè recharge látòrí fóònù. o bá mi sọ̀rọ̀. of course wọ́n kọ́ ló ní pé ẹ tó mírí sí. mo mírí ìwọ lè mi máa mírí sí ìwọ ni màá mírí sí o tó wà ní laptop tí mo wò lè mo mírí sí now ẹ ló listen kò síbi tó lọ o ò lè jáde kúrò níbí èmi ni mo dìídì sọ fún wípé ní time tó bá fẹ́ jáde ibi gbọ́dọ̀ sọ fún kó tó di kó jáde and yes ibo ló ń lọ náà o fẹ́ lọ ra káàdì mẹ́rin good fún mi lówó òun á lọ ra wá tàbí kèmi lọ ra wá. can you just stop this. stop what next time má gba ọmọ létí bí mọ kò yẹ tó o bá ní tẹ̀sí inú lédi òun á lọ obìnrin mi àdé òun á lọ obìnrin mi àdé tó ti yẹ ń sìn ó ní láti nà ọmọ náà èmi ni mo sọ pé kó má gate kò yẹ ń sìn ṣọkàn máa dédé dáwọ́ wú ni láì ṣe pé mi ni mo bá sọ ó dẹ̀ sọ fún pé ṣó ṣe èrè ọmọ lòun ò ṣe èrè sórí ẹ̀ dàrú ọmọ lòun orí òun ò dàrú ó dẹ̀ bú fọ̀tí so make sense ṣé bí béèrè ló béèrè are you mad no i'm not mad are you crazy no i'm not crazy ó dẹ̀ dàgbà jù so make sense yàrá wo bí. ìwọ ló ń jẹ́ kí security máa insult me. èmi ni mo ọ̀dẹ̀ pé kó má ṣí géètì fún mi. ó gbọ́ mi dáadáa. hello anytime tó bá fẹ́ jáde kúrò nínú bíi má ṣí géètì fún wọn o gbọ́ tí mi sọ fún ẹ má ṣí géètì fún mọ́ wọ́n gba ilé tí òun náà ló dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sógún kí gbogbo àwọn ará àdúgbò lè mọ̀ kán bú ẹ̀ fọ́tí àbí kí ló ṣe é èmi ni mi sọ fún ẹ pé kó o má ṣí géètì fún tó bá fẹ́ jáde kó o kọ́kọ́ wá gbàṣẹ lọ́wọ́ mi náà kó tó di wípé o lọ ṣèfò kọ́kọ́rọ́ inú géètì ẹ̀ rà pé ó wà lọ́wọ́ mi pé wọ́n tẹ̀lé ibi tí mo kó sí rárá. má jẹ́ kó mọ ibi tó wà ṣó mi má jẹ́ kó mọ ibi tó wà wà á tún gbàṣẹ lọ́wọ́ mi náà ni kó tó di wípé o ṣí géètì fún un etí tó gbà ẹ o ti gbà ẹ ó yìí máa fọ ẹ nígi lórí o lórí ọ̀rọ̀ yìí tó bá fọ ẹ lórí má kànà bójú etí náà ló gbà ẹ má má kẹ ẹ ó ti yẹ etí tó gbà ẹ yẹn ń sìn yìí mo láka nọ́mbà ẹ lọ́wọ́ mọ màá send twenty five thousand naira sí tó bá gbá méjì màá send twenty five twenty five lọ́nà méjì. what is going on here kí ló ń ariwo yìí pọ̀ this is a work environment kí ló ń ṣẹlẹ̀ ń bí wa àwọn wo lè lè àwọn wo ni wèrè yìí náà ìyàwó tèmi wà bí ẹ sọ fún mi pé mo pariwo lé ìyàwó mi mo rò kórìí yìí ti jọ dàrú papọ̀. ọkọ ẹni sùúrù ẹ máa rọra. bó o ṣe sọ fún mi pé kí n rọra yẹn àwọn fámìlì á rọra lé. Ah. mi bá ìyàwó mi sọ̀rọ̀ lọ́wọ́ o sọ fún mi pé kí n rọra bẹ́ẹ̀ni pọ́lì mi ti dàrú àbí èèyàn wá sí bí olóhùn wá ṣe wá bí inú yín dẹ̀ ń dùn ṣé kó fi statement of account ẹ ṣé kó fi hàn yín ṣé o mọ̀ kí tó bá fi account ẹ tó fi hàn àwọn pípì wọ́n mọ̀ pé òṣèré ni wọ́n fẹ́ wá lò yín ni o wọ́n fẹ́ wá ṣe nǹkan burúkú ń bì ni torí mi ò lè sọ iye tó wà lákàntì ẹ̀ bó ṣe wà yẹn ọ̀gá yín ni bó ṣe wà yẹn ẹ̀yin alẹ́fẹ́ fún lówó oṣù olóma bọ́ fámìlì yín. how can we help you exactly sir. tó o bá tún sọ̀rọ̀ bẹ́ẹ̀ máa mú bàtà máa fọ́ orí ẹ̀ ìwọ fẹ́ help mi ó sọ ṣẹ́rí nǹkan tó ń fojú mi rí wèrè ló fẹ́ help mi so ìwọ bá kúrò nínú ilé o yọ kúrò nínú ilé o fi mọ́tò sílẹ̀ ń bẹ́ẹ̀ o ò fẹ́ jẹ́ kí n mọ̀ wípé jáde kó òun lè wá dọ́gbọ́n gba kí lọ́wọ́ ọmọ yẹn o dẹ̀ wá síbí o wá síbí láti wá béèrè iṣẹ́ òṣì iṣẹ́ ìranù kan èló ni wọ́n fẹ́ fún ẹ níbi tí mi ò lè fún ẹ. next time next time tí bá tún rí bí ẹ rí nǹkan tó ju yín máa rí hello inú ilé èló ló fẹ́ fún ẹ níbi tí mi ò lè fún ẹ kí ló wáṣẹ́ káàkiri fún nítẹ́lọ́rùn onírànù òṣì. ṣe ń dùdí ó ń dùdí òṣì nítorí ó fẹ́ wá practice ṣìnà ń bí ó ti rí ṣìnà tó fẹ́ wá ṣe ń bí ó bẹ̀rẹ̀ sí ó ṣẹ̀ṣẹ̀ wèrè abájọ mo ní kó ra bàtà jọ hello ìyàwó mi nìyẹn ẹ mo rí ìyàtọ̀ mo jẹ́ ẹ̀sìn mo máa fi ara mi hàn yín later next time tó bá padà wá síbí ẹ ní rí bí mọ́ no ẹ ò ní rí bí mọ́ màá lo agbára tí mi ní màá lò lé yín lórí wọ́n máa wó ibi ìwá màá dẹ̀ mi sọ pé ẹ̀ kúrò ìbátan fẹ́ wò ẹ mọ̀ then you will know who you are talking to ma bring it down. get the bumper. She dey make man dey ginger. She carry weight, she carry bumper dey make man dey ginger ọ̀gbẹ́ni sáré wọlé jáwọ́ kọ̀rọ̀ déjà lọ́kọ̀rọ̀ ọ̀gbẹ́ni kọ́ ti wọlé jáwọn ṣọ̀ràn ẹ méjì tọ̀nà fatima jo jo kiri jo jo jo ojojo jo jo jo fatima jo jo kiri jo jo jo ojojo jo. the money to throw away. If you get it back, give me, I get the dollar. On my table, na rose. Girl, I want you to know. I get the money, molo. All the things you do, my baby. I dey want to dey touch your body. Everywhere you they go, my baby. I they want to they touch your body, touch your body, do me, baby. All the things you they do, my baby. I they want to they touch your body. mẹ́sẹ̀jì. mẹ́sẹ̀jì wọn. wo ọ̀nà wọn ni. wow ọmọ bọ́bọ́ tó bá sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ yẹn ó ti dá wọn káàdì. ìwọ ni ọlọ́ọ̀ṣẹ́ o. ìgbà <laughs> bá ah yes ah yes. ọ̀rẹ́ màá rí ẹ Talibere. Oh, eh? ah, ah, oh, Cynthia mo bere now. Èmi lọ for Cynthia náà. Boyfriend Cynthia mo jẹ́. O mọ̀ mi ni. Cynthia. Yeah. Uh, máa ń wá síbí báyìí dáadáa máa ah. ń bá Cynthia kò dẹ̀ sígbà tí mo ń bọ̀ tí máa bá Cynthia tó nǹkan ẹ̀ sì ń méjì pé bọ́ọ̀ ra nǹkan fáwọn àbúrò àbábúrò Cynthia kan ní ẹ̀mí ó yẹ kó máa jíṣẹ́ fún ẹ̀ náà ah, oh, ẹ oh. sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ó mọ̀ mí. ó máa jíṣẹ́. okay that's good I trust her for that. Hmm, kejì ẹ̀ ń kọ́ a friend. èkejì mi. yeah èkejì ọ̀rẹ́. oh um, Dapsin yà dàpọ̀ yà òun kàn tiẹ̀. kò still around ó ti jáde. that's good ẹ máa ṣe jẹ́jẹ́ o ẹ máa ṣe jẹ́jẹ́ dáadáa ẹ máa kí body deceive yín o àti dàpọ̀ anybody tó máa rí yín sìn ó máa fi bóyá àgbàlagbà kan ní mi ṣe kódà mi ti ẹ̀ ń rò bóyá ìgbọ̀n tẹ̀lé ẹ̀gbọ́n Cynthia later mi Cynthia yẹ kí n mọ̀ pé ìgbọ̀n àbúrò rẹ̀ Oh. But it's good, sha. Okay, um, <laughs> Cynthia ló jẹ́ kẹ́ ṣiṣẹ́ mọ́. Of course, but anyway maybe you guys have a rapid growth um, it's good hmm. ẹ ṣáà máa ṣe. <laughs> luck táwa family one. nìyẹn. that's good i like that. Eh, cynthia náà tó know gbọ́n wa òun náà kì í ṣàgbàlagbà bẹ́ẹ̀ náà. oh really ah, òun náà kàn tóbi ni. èmi tẹ̀ láìkẹ́ nítorí wàá ṣubí you know uh, okay. as a good man eh. i have to go for something good. To to be beating. my boy ah. you like that. Uh, ṣe like PS2 hmm? or PS3 yeah a video game bí a kìlè fún àtọ̀rẹ́ ìtẹ́fínrìn kiri àdúgbò yẹn tẹ máa rí fi ṣeré nílé. i'm not a game fan. Oh. so time tí ẹ bá fi wá tẹ́ ẹ bá wa nísìn tí a máa sọ fún pé a lọ right. of course ṣe o definitely o mọ ìgboro lẹwà náà ah, if not màá ní kí bẹ́ẹ̀ ra ẹyọ kan sílé kí wàá tọrẹ ọ̀n um, dapsin àbí kí ló pẹ́ sí dapọ̀ ẹ lè máa fi nǹkan ṣeré nílé ṣe ẹ̀kọ́ nílà tí máa rìn kiri àdúgbò mọ́ máa ń sọ mí báyìí. really. Ah, ah. ó mọ̀ mí ni ó wojú mi kó o mọ̀ ah, bóyá tètè jí lọ. Uh, most of times I just come in late in the night and I go out in the morning. o kílẹ̀ tó mú. Hmm, maybe ẹ lè ti máa sùn náà. bóyá mo rí sí náà yẹn. but anyway na ẹ̀rọ um, tẹlifíṣàn ló ti wà nǹkan fún ẹ ṣó yẹ. Good boy. Ṣe jẹ́jẹ́ o. But anyway, ọ̀rọ̀ sọ fún Cynthia. Ní pé kó reach me as soon as possible To my delay. Kí ni kí n porúkọ yín? Sọ ń pé King. Okay, Ok, tí wàá sọ pé King ọkọ Cynthia At iye. Smart boy. <laughs> like, uh, yeah, let's tell her All right. baby. kí ló ṣe ẹ̀bùn ló ń sá lọ dé ẹ yẹ kó mọ̀ kí mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ ni. bébì mi mo kí ni ìtumọ̀ gbogbo eléyìí tó ń ṣe yìí. ṣe ìtorí ẹ̀ ni mo ṣe ń wá ẹ káàkiri pé kí n tiẹ̀ bẹ̀ pé kó má bínú mo ń ṣe gbogbo ilé nítorí wa nínà o nítorí pé a ò tí ì bímọ ni wọ́n dẹ̀ sọ pé ẹni tí ò bá ti bímọ kò sí irú eré tí ò ní sá tó bá ti dípò ti bí wọ́n sìn kò sí problem ìfẹ́ kó máa stress ara ẹ̀ o lọ ṣiṣẹ́ níbì kan o ń lọ síbì kan o ń dààmú ara ẹ̀ káàkiri o gbọ́dọ̀ jí ń sẹ́gun o gbọ́dọ̀ jí ní haste no báwo ló ń ṣe fẹ́ dúró nígbà tí wọn bá ti ń stress ara ẹ̀ ju bó ṣe yẹ lọ ètò rẹ̀ ló ṣe ń ṣe mí pé wà nínú ilé anytime tó lọ́n bá tiẹ̀ ṣe tó yún bá dúró sí ẹ lára then kò ní jẹ́ nǹkan tá a máa máa dààmú káàkiri pé nǹkan tó àìló fà tó yún yẹn tí ò fi dúró mọ́ something you know tó lọ́n bá ṣe tá a bá lọ́mọ tiwa tá a bímọ tiwa ń sìn kó síbi tó lè lọ in fact o ò ní lọ ṣiṣẹ́ lọ́ndà anybody mo mọ̀ ò mọ̀ pé mo wà capable enough láti ṣe yẹn I will get a place for you tó jẹ́ pé ìwọ ló máa gba àwọn èèyàn síbẹ̀ tí wàá máa sanwó fún wọn. Baby, stop doing this to me. I love you so much. Love indeed. Lóòótọ́ ni, o love mi ló ṣe ń yẹ̀yẹ́ mi káàkiri. Jibola. o love mi ló ṣe sọ mí dalábọ̀ nílé níta kò síbi tí mo fẹ́ dé mọ́ ṣé bó ṣàfẹ́ kí n jókòó tí ẹni àbí. kẹ́lòmíì máa wojú mi kí n má rí ìta mọ́ kò ṣáà sọ mí dìdàkudà sínú ilé ṣe fóònù náà ló dẹ̀ tí a ṣe bì ẹ má wọrí mo ti wà nílé kó síbi tí mo lọ ṣé bẹ́ẹ̀ mi àti ẹni that's what you want. mi ò lè sọ ẹ dìdàkudà it's okay I'll get a better place for you. Jibola, you're wicked. I am not. You're very wicked. I know. Because you don't stop. Just stop it already. Sweetheart, nítorí àǹfààní àwa méjèèjì ni mi ò lè stand ẹ̀ kẹ́ni bọ́dì máa rubbish ẹ̀ níta it's not that kúbíà tí wọ́n fẹ́ bá ẹ ṣe nǹkan àbí nǹkan kan míì but what of kò lọ sí ọ̀dọ̀ èèyàn kan sí kò lọ lọ ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ó lọ ń embarrass ẹ̀ ó lọ ń san nǹkan míì tí ò pè mí. ó ṣe ṣe jẹ́ kó dìgbà yẹn náà irú ìtí wọ́n ń fún mi ṣé kò ju nǹkan tẹ́nibọ̀dì dé fún mi lọ níta ó sọ mí di ẹni alábùkù ládùúgbò nínú ilé mi nínú ilé ara mi ọ̀rọ̀ mi ò ẹnu mi ò tọrọ nínú ilé mi and you're talking about love am very sure you know I love you so much. So gbogbo nǹkan tí mo ṣe fún ẹ, I am sorry. Please. Ṣé nítorí ẹ lọ ṣe fún mi lóúnjẹ mi? Ṣé mo di oúnjẹ mú ni? Ṣé mi ò ti sẹ́ẹ̀bẹ̀ ilé mi? Ṣé bí nǹkan tó ṣàfẹ́ kí n máa ṣe ni? Kí ló tún fẹ́? Mi ò bẹ́ sọ̀rọ̀ oúnjẹ yẹn. Baby, I'm sorry now. Fi mí lẹ́jọ́. Okay, my promise. Leave me, Jibola, leave me. Please don't touch me, just leave me. Ah. zero eight zero zero eight one one three six four two three six three six oh good. nọ́mbà tàdé yìí kókó sí máa kí. ok ok ẹ jẹ́ kí màá pè wọ́n màá pè wọ́n lẹ́nu jọ jẹ́ kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ létà ọkọ mi wà ń bẹ̀ all right then ó ṣe ẹ ṣe mo dúpẹ́. ta ló ń polongo fún lórí fóònù. ṣáyọ ni kí lẹ́yìn ṣe tẹ̀ jọ ń kọ nọ́mbà sílẹ̀ tẹ̀. Hmm, àwọn living life ni wọ́n ní pé wọ́n wá àwọn online distributor tó lè máa bá wọn tajà you know at least kò ń ṣe pé bóyá wọ́n máa rí ẹ physically but o lè máa tajà ẹ online and you get money you know. okay but possibility wà tó bá jẹ́ pé product yẹn ti ń lọ bó ṣe yẹ kẹ́ máa lọ and àwọn tẹ̀ ń distribute ọjà fún tọ́pọ̀ káàkiri káàkiri bóyá ní problem one way or the other o máa ní time tẹ́ máa fi ṣe meeting now. Eh, of course meeting lè máa wà lẹ́ẹ̀kọ̀ọ̀kan bóyá. There are once or twice in... in a month. Yes. Mm. Mm. You know A possibility wà kó jẹ́ pé tẹ́ bá tẹ́ fẹ́ so pé fẹ́ distribute ọjà yẹn online ó máa jẹ́ pé physically ẹ mọ̀ ẹni tó bá nídìí tó pọ̀ tí ò lè gbà kẹ́ṣẹ́ online physically ó máa fẹ́ rẹ́ni tó tiẹ̀ ń bá wọn sọ̀rọ̀ bíyá bí Àbújá àbí bóyá bí Kogi. No no no no not likely. Ìyẹn ò rí but another one tí mo tún gbọ́ ni pé bóyá for instance tó bá ní àwọn new products if you have to go for training wọ́n lè sanwó yan abroad. maybe South Africa. maybe eh, South Africa. àbí UK. yeah yeah UK. UK, UK ma pay. or US sometimes. inú òtútù burúkú. náà ó lè má rí ilé ìjẹ́ bẹ́ẹ̀. ó ṣì lọ kóra nìyẹn. babe. orí burúkú lọ àbúyá wèrè ni mo sọ̀rọ̀ dẹ̀ sọ pé babe o. ṣé o ń bínú ni. mo ń bínú gidi gan ni o. kí ló ṣe kí ló ṣe mí báwo ṣọ́ ara ẹ̀ arábìnrin mo ti sọ fún ẹ pé mi ò fẹ́ kó ṣe iṣẹ́ kankan. èwo ni gbogbo orí burúkú tó ń ṣe èwo ni gbogbo òṣì tó ń ṣe. sọ ìbá lọ sí South Africa. wọ́n ti tó kí ló ṣẹlẹ̀ gan-an Jíbọ́lá what is it what's the problem kí ló dé ah, ah ok mo gbà mi ò lè ṣiṣẹ́ ọ́fíìsì ẹ mo ti gbọ́ mo ò lè ní sọ ara mi kí n tún máa ṣiṣẹ́ online tí ò ṣe pé bóyá mo fẹ́ máa lọ síbi bẹ̀ or anything ó tún ìyẹn tún ti ń bí ẹnu kí ló fẹ́ kí n ṣe ká tún wí ká tún fọ̀ ọkùnrin máa wà ń bẹ̀ wọ́n máa rí mi wọ́n máa bá mi ṣe nǹkan ó ṣe débi wípé o ò lè gba ọkùnrin sínú ilé obìnrin ní síkírítì wa ṣé nǹkan mi wà ń bẹ̀ dayọ̀ náà sẹ́yìn kí ló ṣẹlẹ̀. nǹkan mi wà ń bẹ̀. oh then say it say it let's help you what. kò sí nǹkan mi tó wà ń bẹ̀ náà tó o mọ̀ nítorí pé o fẹ́ lọ sórí burúkú o fẹ́ ṣèrà lù yẹn lọ́ọ̀lẹ́. ọlọ́run ní jẹ́ kí mi sọ ní. sọ àwọn wèrè tẹ́tí jọ sọ̀rọ̀ yẹn sì ti sọ fún ẹ wípé tọkọ ẹ bá ti sọ̀rọ̀ kó fún un tó bá fún ẹ fún padà. sọkọ mi jọlọ́run ni. tó bá gbé fún ẹ. jọlọ́run ni mo fẹ́ ni àbí àyíká stand god tó fẹ́ máa fi ọlọ́run. èmi ni ṣé mo jẹ́ ọlọ́run ni. so àbí ẹ stand god. lẹ́nu ẹni mo ṣé mo jẹ́ ọlọ́run. ìyá ìwọ ni deputy ọlọ́run kí ló dé. ok kí ló ṣẹlẹ̀ kí ló tó ń gbé laptop ah, my phone. ti eh? tèmi ni wípé o ò lọ o ò dẹ̀ lọ nìyẹn mo fẹ́ check àwọn kankan lórí fóònù ẹ. Ah. wo o máa tẹ́ kí ló ń ṣe mí. kí ló ṣe ẹ́. kí ló ṣe mí wọn ò kí nífẹ̀ẹ́ èèyàn ni mo nífẹ̀ẹ́ ni. ọ̀ nífẹ̀ẹ́ kankan nǹkan tó ṣe gangan ni kò sọ. mi nífẹ̀ẹ́. ọ̀ ní. hey baby ah, ah. ẹ má dẹ̀ kó enjoyment ewu ló ń wò yìí ó ti ta sí látẹ̀kùn ẹ eh? ok. ṣé bí o pàwọ́ ni ibi ah, ń pè mí mo dẹ̀ ti lọ bá Sharon sí ń sọ fún mi wípé orí òun kìíní kan wà nílé dáná tí mo tẹ́ ọ pé good idea a máa kókó lọ sí restaurant a máa lọ jẹun ọwọ́ jù fẹ́ ṣé dress mo wọ ìdàbí I should just you know, change into something else. stop. Kúnlé Kúnlé wọ́n mo ń bá sọ̀rọ̀ látẹ̀kọ̀ náà ó dẹ̀ ń ṣe bí ipò gbọ̀n mi fi mí gún lágídí lady crazy ṣá kó bó ṣe ṣọkùnrin. babe kúnlẹ̀ náà owó mo bá sọ̀rọ̀ látẹ̀kàn babe. ṣọ́ọ̀lẹ̀ lélẹ̀ náà ni. babe now stop. babe kí ló wọ́n wò tó lè tó yẹn. Mm-hmm. Bẹ́ẹ̀ hi kò lẹ̀ sẹ́mọ̀n náà nìyẹn. Ibo ló ti ń bọ̀ máa ti máa kí ló jọ náà. Church ni mo ṣàdágbére fún ẹ má bínú sẹ́mọ̀n náà nìyẹn pé mi ìdẹ̀ lè dédé kúrò ní church bẹ́ẹ̀ àfi tó bá ṣe tán I'm sorry. By this time why are you doing this. babe má bínú. kí ló ṣẹlẹ̀ náà o ti mọ̀ pé tí mi ò bá ti rí ẹ ẹ̀rù máa bà mí àyà mi máa ma já ipò ibo lo wà kí ló ṣẹlẹ̀ sí ẹ kí ló ṣe ẹ. why. i'm sorry má bínú. Babe. Babe. mo ló tún bọ̀. Charles. Dominic. So wọ́n ní God láti lọ bá ọkùnrin kan ní àjọṣepọ̀ tí ló wá ń parọ́ fún ìlé kó lọ sí church kan. Tani ta ló bá lájọṣepọ̀ yẹn? Ẹ Tani So ní God tó sọ fún mi kó lọ sí church ni nígbà tó lọ sí ọ̀dọ̀ ọkùnrin. Ọkùnrin báwo? Dominic lẹ́mi. No, no, no, me understand. Let, let, let me. Uh, no, no, calm down, calm down, calm down. Odo, Ọ̀dọ̀ ọ̀dọ́kùnrin wo. No. You will lose ọkùnrin. Ọ̀dọ̀ Odo, Odo, ah. nínú lọ sọ́dọ̀ ọkùnrin. lose ò lọ No, lose ọmọ kan tí mo sọ àbí. No, get on ń now. Ah, ah, oh, she be ni mi tẹ̀ ni, ní mi ò ṣe ní respect lọ́wọ́ ẹ̀ mọ́ àbẹ́ ní tìǹsó tí mo torí pé mo dẹ̀ ti jáde ń sìn. Mo ti sọ sọ́dọ̀ ni kí ló mean by that? I don't like it So. Eh? And ah, what now? Ó ti just just stop it already please give me ni gbogbo yẹn náà mo lọ sọ́dọ̀ ọkùnrin mo lọ sọ́dọ̀ ọkùnrin mi lè jáde wá. really. ṣé mi mọ tí mo sọ ni. kí wàá ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan ó ti ń pọ̀ jù kí ló ṣẹlẹ̀ ah, ah. láì ṣe pé èèyàn kò gbẹ rárá èèyàn máa fẹ́ kí yín ẹ̀kọ́ kanra ẹ̀ ń kanra eléyà kanra àwọn náà kanra kí ló ṣẹlẹ̀ kí ló dé tọmọ yẹn fẹ́ kí ẹ̀sìn tó ti dànù ah ah ó ti pọ̀ jù àbí kí ni ẹ kí kí la ṣe fún yín gan kí kí la mọ̀ tá ṣe fún yín gan ah ẹ̀gbọ́n máa kanra mọ́yàn ẹ ti múlẹ̀ ayé sú èmi o ah. Eh, tí onílé bá ti ń fi àparí ìṣan àlejò. ẹ̀díà hmm. òwe ní tó lọ. kò jù bẹ́ẹ̀ lọ torí mi ò dẹ̀ lè wá para mi. plenty bumper she dey make man dey ginger she carry weight she carry bumper We dey make man dey ginger ọ̀gbẹ́ni sáré wọlé jáwọ kọrọ jẹjà lọkọrọ ọ̀gbẹ́ni kọtí wọlé jáwọn sọràn ee méjì tọnà fatima jo jo kiri jo jo jo jo fatima jo jo. money to throw away. If you get it back, give me, I get the dollar. On my table, na rose. Girl, I want you to know. I get the money, mo All the things you do, my baby. I dey want to dey touch your body. Everywhere you they go, my baby. I they want to they touch your body.

stop stop stop báwo kò ní dáká torí àwọn ẹranko yìí lọ sí jù o get àwọn tá a lọ kó wá ní village sáwọn lè lè mọ ọ̀nà club nílé ayé wọn tàbá lọ kó wọn wá ọlọ́pọ̀ mọ àlè ló máa fọwọ́ sí ju ilé bàbá ẹ̀ ẹ mọ̀ kọ́tẹ́ máa ṣe ń sìn look at me ẹ wọ́n nílé yẹn I give you just thirty minutes kẹ́ fi kó gbogbo nǹkan tá a fowó wa rà fún yín kẹ́ fi jáde nínú rẹ̀ otherwise otherwise. Bro! sóò gbàgbé pé mo sọ fún ọ ní ńgbà tí ojú ń pọ́n níjọ́ kìíní àná tó wọnú bí wá tá a pa nǹkan pọ̀ fún ọ láàrin ọjọ́ mẹ́ta lówó dé kìíní ìjẹ́ bí idán fún ọ mo sì sọ èèwọ̀ tó lágbára jù mẹ́ẹ̀ n kò sọ fún ọ ní pẹ́lú omi ò gbọ́dọ̀ gorí ìyàwó rẹ. ẹ sọ bẹ́ẹ̀ torí ẹ náà ni mo ṣe dè mọ́lé dè mọ́ náà kó jáde kó jáde ìtò wá ṣẹlẹ̀ ló yà mí lẹ́nu. ó sì ní àmì ara sọ. àmì ara sọ mí. ha àní kìíní tẹ fún mi lóòótọ́ tẹ sọ pé tọkùnrin kọkùnrin bá ṣe ìṣìgórí ẹ̀ yí pé tó fúnra rẹ̀ fínúfẹ́dọ̀ tó bó aṣọ ẹ̀ tọkùnrin mi gorí ẹ̀ wípé ara mi máa ṣe gìrì bẹ́ẹ̀ni ẹ wo ara mi ṣe gìrì débi odò abẹ́ni o pátápátá ara mi gbọ̀n ni o. mo nígbà tára rẹ ṣe gìrì ń ṣe ọ̀pá fàájì rẹ ó rọrí désàlẹ̀. Ah, ó rọrí désàlẹ̀. wàhálà ti wà nù sọ́ọ̀mù kí mo sọ fún ọ pé tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ wéré ni. ẹ wo ẹ má jẹ ìyàwó rẹ ẹ má tiẹ̀ fẹnu sọ̀rọ̀ ara ẹ má jẹ ìyàwó rẹ jọ ẹ àbọ̀ǹgbà tó wá rí bẹ́ẹ̀ tó o ti wá bí. mo bí léèrè ó lọ kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ ọlọ́kùnrin kankan ò gorí òun èmi fúnra mi náà dẹ̀ gbàgbọ́ pé ọkùnrin ò lè gorí ẹ̀. wo èmi náà bọ́ gbà bẹ́ẹ̀ o ipò ọkùnrin mi ò gorí rẹ̀ àmọ́ ní tẹ́mi ó sọ fún ọ ni pé ọ padà lọlé ọ lọ rèé tẹ̀nu torí tó bá jẹ́wọ́ lọ́nà àbáyọ wà o tí ò bá jẹ́wọ́ tí ò jẹ́wọ́ ọ̀rí wèrè àárín ọjà rí. bàbá bàbá ẹ má sọ̀rọ̀ wèrè sẹ́ ẹ̀ ah máa padà lọ bílẹ̀ ìdìbò ẹ má dárúkọ ọ̀rọ̀ wèrè ó ti sọ fún mi pé sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ àmọ́ màá mọ́ mọ́ ilé ìdẹ́rù bá. nígbà tí mo gbé mo mọ̀ pé njọ́ padà tẹ́lẹ̀ nu tó bá rí bẹ́ẹ̀ mo mọ̀ pé ọ̀ọ́yà wèrè ni ọ̀ọ́yà wèrè tọ́mọ ní sí tó lẹ́yìn tó apẹ̀rẹ̀ tó kòró ra lójú tálákà mú kí ló sọ yìí kí ló sọ lẹ́nu ṣé mo yí ìgbà tí mo ti padà ọ̀dọ̀ dókítà mi ṣé mo yájú test tí mo ti ṣe ni ó èmi kàn bí wípé nǹkan tó lọ́n bá máa ṣe ló máa ṣe lásìkò tẹ̀ ó máa fún wa lọ́mọ ó ní nǹkan kan ò mi nǹkan kan ò ṣe mí náà so kí wàá ni mo ti wá fẹ́ ṣe. kò yẹ kó dúró lórí ìyẹn nìkan ah ìgbà tẹ́ ti lọ sọ́sibítù tó ti jẹ́ kó mọ̀ pé kò sí nǹkan kan tó ṣe wà àtọ́kọ ẹ̀ ó yẹ kó tó ní ibòmítẹ́ máa tún lọ náà ah obìnrin ò kí ń jókòó tẹ́tẹ́rẹ́ obìnrin ò kí ń jókòó tẹ́tẹ́rẹ́ tí ọ̀rọ̀ bá ti di ọ̀rọ̀ ọlọ́mọdé ó máa kára máa sì kí ara ẹ̀ ni tó bá mi lè fi ọkọ ẹ̀ nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ nífẹ̀ẹ́ wà á kùnrin pé ọlọ́ọ̀fẹ́ sọ́ọ̀dì ọkọ ẹ̀ máa ń ná sọ síta ni a lọ fún ìlú yóò ta ah, ah. which one is ah, àwùjọ ọ̀rọ̀ ni mò ń sọ fún ẹ ṣókítà ọkọ ẹ bá ti rò pé ókè òun lọ́ọ̀fẹ́ òun fẹ́ dúró tiẹ̀ ẹ fẹ́ dúró de àsìkò ọlọ́run àwọn fámìlì nǹkan wọn ò ní fi sílẹ̀ lọ́rùn wọn máa ní kó nẹsẹ̀ síta ní kó lọ́ọ́ fẹ́yàwó mi ọlọ́run má jẹ́ kí titi wá gbé o báwo lọkùnrin ṣe máa dàgbà tó yẹn tí ò ní lọ́mọ tó ní pé kinní kan dọ̀rọ̀ àsìkò tọ́lọ́run bá ti ṣe kinní. ṣé jíbọ́lá lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. wo tọ́rọ̀ bá ti di irú nǹkan tó wà lẹ́bàá ọkùnrin ò ṣe trust pastor church kan kò ṣe trust so ó bẹ́tà kó jẹ́ ká tètè wá nǹkan ṣe sọ́kọ̀ tó wà lẹ́yìn. Halima arábìnrin tó o mú wáyé bó o lọ sọ pé ó jẹ sí ọ. ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ àtìgbà kékeré mi ni. àmọ́ tí n bá bá ọ sòótọ́ ọ̀rọ̀ ṣó lè gbọ́. ó máa gbọ́ torí reason ta fi wà ń bíbá ẹni yẹn sá. wàá gbọ́ kàn fi ọdún mẹ́wàá ogún ọdún àbí jù bẹ́ẹ̀ lọ fún wọn jọ fi lájọṣepọ̀ kò lè dọ̀mọ́ yóò ṣàwọ ẹnu ni o ọ̀rẹ́ rẹ̀ ó pọ̀n òkè rajà hmm, yóò lọ bọ́kùnrin míì yóò lọ bọ́kùnrin míì lájọṣepọ̀. n ah. ah, mm, mm, mm, ò pé kó fọkọ rẹ̀ lé àbí kó kó jáde kó ń lé ọkọ rẹ̀ o àmọ́ bó bá mọ̀ póun fẹ́ bímọ tó fẹ́ ṣàbíamọ láyé àbùjá kan ò sí lọ́rùn ọ̀pẹ o bí ó ti ṣe mọ̀ wí fún ọ hold on. Hey, Baba, calm down now. tíyàn máa ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀dẹ́ ni calm down jẹ́ kí n sọ̀rọ̀ bàbá ẹ jọ̀ọ́ ṣé kò sí nǹkan mi ta lè ṣe sí ni i mean ṣé kò sí ọ̀nà mi ta lè gbé gbà yàtọ̀ sí eléyìí tẹ́ sọ sílẹ̀ yìí. ẹ Halima sọ ti bá nǹkan kan wáwájú mi tí mo purọ́ fún ọ ibo ni kí n ti rọ́kùnrin kí lọ́mọ wọ́kùnrin sì kò fọwọ́ kàn mí nítorí mo fẹ́ bímọ ìwọ náà wò náà. calm down ah. wọn ní kò bọ́ sí títì kò ṣẹlẹ̀ ọmọ àwa ọkùnrin kò lè nà. ṣé bó ní bọ̀bọ̀ kan tó máa ń disturb ẹ̀ kí tẹ̀ lórúkọ bọ̀bọ̀ tó máa ń sọ fún mi iná o eh, kúnlé tonú máa ń ṣàtẹ lórí online ó dẹ̀ mú mọ́ra náà. ọmọ yahoo ẹ̀hẹ́ kí ló kí ló bá dínú ọmọ yahoo kí la fẹ́ fi ṣe ìṣe bá ní ìdẹ ni nǹkan táwa ní ìdẹ fún la fẹ́ lò fún náà. ayúzà dẹ̀ dán pẹ̀. èmi ọmọ yahoo bá mi ní àjọṣepọ̀ èmi bẹ́ẹ̀ náà ni mo dọ̀sí tó lójú ẹ ni. Oh my god. lima what are you saying. kò sí big deal nínú nǹkan tá à ń sọ yìí now why are you like this ní tí mo lè ṣe ni mo ti ṣe yẹn ò lè pa mí. ṣé o ah. fẹ́ máa fi kíní o fẹ́ máa fi yọ mí nísìnyí àbí. mi ò yọ èbò òun proof stubborn náà kí ló wà ń bẹ̀ àárín èmi àti ẹni kíní yìí wà ah àbí ìgbà tó dẹ̀ sọ pé the only solution ta ní náà nìyẹn kí ló wà bẹ̀ ṣé bí káwá bá ṣe máa tètè ṣe ni kí kọ́kọ́ lọ́run dẹ̀ gbàdúrà wa. kí ni kí lọ bá àwọn ìyàwó wí. Ah! ìdùnmọ̀rẹ̀ ah! nínú dùnmí nínú kí ló ṣe lẹ́yìn fún kí nínú wọ́n bá ọlọ́run ọlọ́run ọlọ́run ṣé kò tiẹ̀ síbi téèyàn fẹ́ sá pamọ́ síwájú ẹ̀ ni ọlọ́run ah, ayébi ti bàjẹ́ dùn mí nínú nítorí ọ̀rọ̀ ọmọ ló lè ṣàdúrù kọ́ báyìí fún mi dùn mí nínú ah, mo ti rú ọkọ̀ báyìí mi ah, ó ti bà ayé mi jẹ́ ayé mi ti dàrú ayé mi ti bàjẹ́ ládùúrú bí mo ṣe protect ẹ̀ tó ládùúrú bí mo ṣe kéje tó sínú ilé yìí pé kó má lọ kó má bọ̀ tí mò ń gba wájú gbẹ̀yìn pé kó má lọ ṣe kankan so ó ìlè ní gọ́ọ̀tì dùn mí nínú láti lọ bá ọmọkùnrin kan sùn ìwọ lọ bá èèyàn lájọṣepọ̀ ó lọ bá èèyàn lájọṣepọ̀ dùn mí nínú ah, ayé mi ti bàjẹ́. shut up mo understand mi ni ayé mi ti bàjẹ́ sẹ́ẹ̀ bí o bá sọ̀rọ̀ ọlọ́mọdé títa ló wá ọmọ no o ti bà ayé mi jẹ́ sọmọ nǹkan tó ṣẹlẹ̀ ní. Ah, ayé mi ti run ayé mi ti bàjẹ́ pátápátá mi ò ní láìfù kankan mọ́ báyìí mi ní láìfù kankan mọ́ mi ò bẹ́ sọ̀rọ̀ ọlọ́mọdé mi ò bẹ́ sọ̀rọ̀ bọ̀. Ah. Stop this. If you talk about baby again, I will slap you. Keep quiet now. I am hot. Ó ti ṣe kan tó pọ̀. Ó ti ṣe kan tó kàn torí ìwọ dùn mí nínú yìí. Ìgbà tó wà lọ́sípítù lọ́jọ́ sí tí ò síbi tí mo fẹ́ lọ tí ò sí kankan. Very critical tí ò síbi tí mo fẹ́ gbà sí. There's no money There's no body. tí mo lè lọ sábà mo pàdé ọ̀rẹ́ mi kan tó jẹ́ kí n mọ̀ pé tí bá kò sí kankan tí mo fẹ́ láyé mi ju ọmọbìnrin lọ kò sí tí mo fẹ́ ju ọmọbìnrin lọ àwọn tí wọ́n introduce mi sí mi kan bí tí wọ́n introduce mi sí náà ti jẹ́ kí n mọ̀ wípé okay i will do this i will do that i will do this i will do that mi ò tiẹ̀ ronú nǹkan tí mo lè ṣe i just have to do it láti má jẹ́ kó kú ó ní mo lọ fi bá bàbá yẹn tí tí mo fi ṣáájò àájò tí mo lè ṣe ó ní pé i will be okay i will have money i will do everything kò ju bí three days lọ tí mo ṣe àfi bí èdè owó kàn bẹ̀rẹ̀ sí ní dé ni ìgbà yẹn lọ fi wọ́n mi pé kò sí kọ́kọ́ tí mo lè ṣe láyé mi ọkùnrin mi ò bọ̀lọ̀ gorí ẹ mọ́ wọ́n ní tí ọkùnrin mi bá lè gorí ẹ máa ya wèrè so tẹ́ndẹ́sì àti ya wèrè ti wà fún mi báyìí look at it. Ah, ah, mo kú. Àtibílà. Boy, the contract ló zero now. What do you expect me to tell you? Can ló fẹ́ kí n sọ fún ẹ. kí ló Oh, kí n sọ fún ẹ. no, ẹ̀jẹ̀ lánàá owó kò owó lánàá. ọ̀nà olú fẹ́ kí n gbé gbà ìgbà tó I did all this because of you. Why? You don't ask to. What are you telling me? Lè má jẹ́ kó kú àbí? Àbí

kíní kan ti ń sáré inú mi o mo ṣe rí kíní kan ti ń sáré inú mi o. báyé mi báwo aago wèrè nìyẹn ó dún lórí eventually tí mi ò bá rí solution sí ẹ̀kọ́ tó wà lẹ́yìn máa ń jáwé ìdílé yìí. mi gbọ́ irú ọ̀rọ̀ wo fọ́mà tí mo jù sí ẹ pé náà ok àwọn ìṣirò tí mo tún jù sí ẹ̀ ń gan mo gbọ́ kò sí ọkọ̀ tó jábọ́ kẹ̀. Ah, ah, kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan anáyé oh my god máa um, wá bẹ̀ sọ̀rọ̀ later àá sọ̀rọ̀ later. kí ló ń ṣẹlẹ̀ ah, ṣé wòye báyìí ju dán tẹ́lẹ̀ náà là ń jù sí i ni what's happening kí ló ń ṣẹlẹ̀ anaye. ṣe ọ̀rọ̀ rẹ síta ní abúmbà mi. kò yẹ mi mọ́. kò lè sọ gbogbo ìṣòro ìdásíta kò sí tó sọ wọn. kò sí tó jábọ̀. Ah! tú wọ́n ní kẹ́ ṣọwọ́ sílẹ̀. ilẹ̀ sọ pé ó ṣẹlẹ̀ gangan. prof nǹkan ò lọ bó ṣe ń lọ tẹ́lẹ̀ àwọn client tó yẹ pé tàbá ń bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ tàbá sọ fún ọ pé a ti jọjà sí wọn tọ́kì ń yẹ̀ wá lóhùn wò tọkàn máa jowó street ó ti di pé wọ́n béèrè pé àwọn ò tí ì rí goods tá a send àwọn ò tí ì rí gbà pé yín so kò lọ bó ṣe ń lọ nǹkan dàrú mọ́ra wọn ni sà. professor ṣe rí sà bó ṣe sọ gangan ló ṣe rí yẹn Jabura, Jatasa, Lala, Ah. Àwọn arábìnrin méjì tẹjọ ń gbélé ńkọ́. Ah, tó dàbí olólùfẹ́ yìí. Eh, eh, Cynthia ni ẹ eh, àti Sharon. Yeah, Cynthia and Sharon. àwọn dà. Uh -huh. <laughs> prof àwa ti lé wọn lọ idiot làwọn ọmọ yẹn wọ́n ti fẹ́ sọ̀rọ̀ àwọn dọkọ mọ́ wa lọ́wọ́ olóorun pàápàá ni wọ́n. wo sàkàlà jàbúrà sàkàlà ẹ bá ti lé wọn nílé tí ẹ lé wọn nígbà tí ẹ lé ògo yín dànù ni tí ẹ lé ayọ̀ yín sọnù owó aláṣìírí ni wọ́n jẹ́. ni cynthia àti ṣàrọ̀. ọ̀rọ̀ bàbá ti yé mi àwa ò mọ ní bá ṣe lé wọn yẹn àti replace wọn immediately. ọtí uh-uh. táwa kù. lọ́lá àwọn gangan ni alátùrí yín n tó yẹ ní ìsìn ni pé kẹ wá wọn kàn àìjẹ́ bẹ́ẹ̀ gbogbo làálàá yín asán ló máa já sí. Si ìlàlá bàbá àwọn tẹ́sọ pé ká ló máa wá káàkiri àwọn táwọn à ń fún lóúnjẹ ni àwọn olóyè kan máa bẹ̀ wá because nǹkan tí prom try láti sọ ni pé ká lọ bẹ̀ wọ́n pé kọ́ wá padà wá ah, no bí wàá ta downgrade ara wa ni ẹ sà sà kí wàá ní solution sí nǹkan tó wà ní ẹ sà. ẹ wá wọn kàn àìjẹ́ bẹ́ẹ̀ wàhálà yìí kò lè dópin. Lala. ṣé pàtàkì kúrò lè yín jọ sí aṣọ tá a wọ̀ sórí lọ́rùn wá ń sìn kó àbí òrọ́wọ̀ ìyá lára mi mo jẹ ní tí à ń jẹ àbọ̀ bọ́ sínú òtẹ́ ọ̀hún bẹ́ẹ̀ wọ́n wá sọ fún ẹ pé mò ń jẹ gbèsè ń bẹ̀. dúró débi sí òun sọ̀rọ̀ òṣìṣẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ṣe kí ni. ẹ jọ ń torí Ọlọ́run bẹ́ẹ̀ ṣe gbọ̀n wá yẹn òun náà ni kẹ ṣe gbọ̀n lọ kẹ kó lójú ọ̀nà fún kẹ jẹ́ kí n kọjá. kẹ kó ṣì àtòrí burúkú yín kẹ kó kúrò. Ah, ah, can you imagine. bó ṣe rí ó kó sí wáìtọ̀ gbọ̀n wáì èyí ọ̀rẹ́ náà ó lo bẹntigọ́. ó dẹ̀ ń gbé ẹ̀fẹ́ ni fún mi dá ọ̀rọ̀ àwọn ẹbí mọ̀mọ́ o. àwa ni. jọ́tà ni àwọn wo ni àwa ìwọ ta ni. dapsin ah, dapsin ṣé bó ti ṣe ń bá wọn sọ yẹn inú àtún bí wọn sí ìwọ gan fa kan sọ̀rọ̀ tó bá sí lẹ má fọ̀rọ̀ sí má fa kan sí má fa kan sí you know what she is a babe ah she is my babe that wo so mọ nǹkan ẹ jẹ kẹjẹ ká máa lọ. kí ló fa gbogbo rádàrá yìí. ó ṣí ẹrẹ ni ó dà pé yà ń jẹ ṣó ṣó ṣó nọ́ọ̀mà ṣá ẹ kò sí kúrò lójú ọ̀nà. torí mi rẹ̀ kò sí kúrò lójú ọ̀nà. gbà báyìí ẹ kúrò bí mọ́tò kò sí dànù. tó bá bí ẹni wọ tẹ̀lé mi. a hmm. ṣe tẹ̀lé ẹgbà tẹ̀lé mi pé mọ́tò kò tẹ̀lé mi. tọ́ni mọ́tò. Hmm. wọ́n ti ní mọ́tò. ẹ wọ́n ní ó tún gbà mí létí ó tún gbà mí létí bá mi wo ẹ̀yìn. Ah, ọ̀pá gila ọ̀pá gila gila ń lọ ṣẹ́yìí o ńgbà tó ṣẹ́ tán ó ní ohun fi so bó bá ṣẹ́ níbo òye mẹ́tù bẹ́ẹ̀ ńgbà tó o ti wá jẹ́wọ́ gbogbo àṣemọ́ṣe tó o ṣe yìí èmi ò fún yín ní kinní kan ìwà àtọkọ rẹ lẹ́jọ́ wá lọ ọ̀dọ̀ ọmọkùnrin tó o bá lájẹ òṣèpọ̀ yìí òun ó wà á mú kinní tí n ó fún ọ yìí ọmọkùnrin wọn ó fi pa ọ̀pá fàájì rẹ̀ yóò fi bá ọ láṣepọ̀ ọkọ rẹ ó sì yájú lẹ̀ báyìí tí ó mọ ògùn ògbèrè tẹ́ ẹ bá ń ṣe. ẹ́ ẹ́ kí ni ẹ̀hán asọ́dẹ̀rẹ̀jẹ̀ ṣe ẹ̀bẹ̀ ní kókó important sí yín màmá lajúlẹ̀ ọmọkùnrin kan á gorí ìyàwó mi máa bá lájọṣepọ̀ why you saying this kí lẹ̀ ń sọ yìí now bí bá wọn wá nǹkan mi ti lè. kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí náà ọmọ pẹ́ ni tó bá da fánù láàfikún fá bó ṣe rí nù. ẹni tó máa fi kó wá kán fi kó bá bọ́bọ́ yẹn ní kẹ́ fi kó bá kó bá sí ẹ̀ lọ́wọ́ sí máa máa bá lájọṣepọ̀ lójú. sọ ọfẹ kọrọ yòó bó ṣe sọsàn tá a bá ti lè ṣe bẹ́ẹ̀ ẹbí ò mọ̀nà kan tá a tún lè gbà mọ́ o ọ̀nà kan só táwọn onílẹ̀ sọ fún àlegbà ni mo sọ yìí o kò sí ní tó lé mbẹ́ o sẹ́rù rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ bí tọkọ ìyàwó òdùwọ̀ báyìí tí wọ́n mọ̀ bá ìyàwó rẹ̀ láṣepọ̀ ṣé yóò kù ni àyùkẹ́ sí. mama àyùkẹ́ ṣé ìmí ìjò ìyá wèrè oh. mo ní ká fílẹ̀ mi sílẹ̀ kí lẹ fẹ́. kí ló ṣẹlẹ̀ tó pariwo mr man ò ní láti máa pariwo báyìí kánú. Ah, ọ̀pọ̀ ẹ̀ máa ti ya wèrè o wàá bá mi lé ó sọ pé mò ń pariwo leave my house me. My yín rí mi ìmọ̀ méjì rí kílẹ̀ ṣe ọ̀rọ̀ ìrò ni wọ́n do I know you ṣé mo no wife me nìyẹn wife me nìyẹn. tó bá your wife ẹ calm down there ọmọ àárín àdúgbò la wà ò lè máa pariwo báyìí What táwọn time bá gbọ́ nǹkan come in? máa ah, rò sí ètò tó sọ yẹn náà tún dáa bọ́bọ́ yìí ló lò fún mi. kí ni mi bá pè ẹ́ no no talk to me kí ni mi bá pè ẹ́. wo lẹ́vù ẹni tó bá ẹ sọ̀rọ̀ kò yẹn sìn. obi máa bí mi nínú jù o tó bá bí mi nínú jù o ní láìkí mo ní kẹ́ fílẹ̀ mi sílẹ̀ mi mọ̀ yín rí i don't know you guys i don't know you. nà rírí tó ń rí mi ò ní pè mí ní bọ̀bọ̀ yìí ó yẹ tó wáyé pé bó ṣe ń bínú yẹn kò tiẹ̀ ní ọ̀nkú yìí kí ló ń dé tó ọ̀nkú yìí ṣe báyìí àbí kí ló dé tí dádì ń ṣe báyìí náà bí kankan tí mo tọ́ra sọ ni pé ìyàwó mi ni mo gbé wá bá ẹ̀ ìyàwó mi ni wọ́n fẹ́ gbádùn ni fàájì ló fẹ́ ṣe. ohun ẹ ti rẹ ẹni tí ò lọ́gbọ́n lórí àbí ẹ ẹ̀yin méjì fẹ́ fi mí ṣògùn owó Eh, is that your retention. problem Timo. mo. retention yín méjèèjì ò lè ṣe é ní kẹfílẹ̀ mi sílẹ̀ ẹ jẹ́ bẹ̀rẹ̀ leave my house leave. mo mọ tí mò ń ṣe mo mọ tó gbé mi wá bí ìṣòro àti ìdààmú ló gbé mi wá bí and despite the fact that mi ò lè dúró bí kò máa insult me tó level yẹn you know ìṣòro tí mo bá dé bí ni. o wá ń wo èmi ní wọ́ọ̀dì ẹ̀ tí ò lọ́gbọ́n lórí ibi títí ẹ. Hmm? mo fẹ́ ní kí ìwà àtìyàwó mi kẹjọ wọnú ilé kẹ ṣe nǹkan papọ̀ ọ anywhere tẹ bá ti fẹ́ ṣe ẹ bá ṣe lẹ́gbẹ̀ẹ́ ògiri ẹ bá ṣe lẹ́niwẹ̀ ó bá jẹ́dọ́ gi ó lè di anywhere mú kẹ ṣe kíákíá within one to two minutes ẹ ti ṣe tán nítorí ọdẹ ni mí mo mọ. òun sọ wíìlì jáde lẹ́nu ẹ ó dẹ dùn lẹ́nu ẹ ṣé ọfún bí titi ẹ ló pè mí ni. wáyé tí òfin ní dùn lẹ́nu mi nígbà tó jẹ́ pé ọmọ ni mò ń wà wọ́n dídí sọ fún mi pé tí ọkùnrin mi ò bá gorí ìyàwó mi kí n mọ̀ sí i pé mi ò lè lọ́mọ láyé and that is it. sọ kí ni mi ò lè ṣe. èmi wá ní ọkùnrin mi ìtọ́ ni kó báyàwó ẹ̀ lájọṣepọ̀ kẹ́ ẹ lè lò àbí. mi ò kì í ṣe pé mo fẹ́ lu ẹ̀ ṣé ò mọ̀ mi mọ́ ni ìyàwó mi là ń sọ ìyàwó ilé mi rèé ẹ bó ṣe pírítì tó yìí kí n dẹ máa wò kọkùnrin mi gorí ẹ kó máa bá a lájọṣepọ̀ èmi gógórí ẹ kí n máa bínú báyìí àmọ́ mi ò bínú báyìí ẹni tí ò tí kú ò tí mọ orúkú tó máa pa òun ò tí mọ orúkọ tó máa ṣẹlẹ̀. àtẹni tó sọ fún yín pé kẹ wá bá mi àtẹ̀yìn méjèèjì tẹ wá bá mi kò ní dá fún ẹ fi lẹ́mi sílẹ̀ leave house. bọ̀bọ̀ yóò mọ̀ mí mọ́ ni yóò mọ̀ mí mọ́. mi ò mọ ẹni ìdílé mọ ẹni láyé mẹ́rin kẹ́ fi lẹ́mi sílẹ̀ ẹ fi mi sílẹ̀ leave house. ṣó o mọ̀ mi ní CAC mú wọ́n bá wọn ṣàjọ̀dún bẹ̀ mo rẹ̀ kí wọ́n ló lead orin mi mọ̀ ẹ torí ẹ mo ṣe wá bí yes now ṣebí torí ẹ mo ṣe wá síbi ṣó òkè nísòro ṣé o kì í lọ sí CAC ṣé o kì í kọrin. mi ò mọ I don't know you leave my house. máa fún one million a million naira máa ó ìyá mi ẹlẹ́yẹ̀dẹ̀ máa gbọ̀n rí ẹyẹ o ìyá mi èmi lọ́mọ báwọn kóbi kórógbó ẹ kú jókòó ṣé torí rẹ̀ lójú rẹ̀ ṣe kọ́rẹ́ lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ṣe bá dá ni àátùngùn ni kì í ṣe nǹkan kan mo rè mú wọ́tẹ́ tún padà lóyún èmi alẹ́ bí oṣù mo wí bẹ́ẹ̀ ṣá lọ́gọ̀ ni mí máa fọ̀gọ́ mi yọ ìṣá olùsìn ni mí máa fèjì ọ̀gọ̀ tẹ́lẹ̀ sọ́mọ̀gàmọ̀gà ọ̀rẹ́ mi ò ṣe é ná mọ́ ìran mi ò gbọ́dọ̀ jó lábẹ́ ọ̀nà bí n bá jó lábẹ́ ọ̀nà kọ̀nàkọ́nà orí mi àfi laka ẹ fọkàn yín balẹ̀ gbèta bá wí báyìí ṣẹ́kí báyìí lè jò yányàn wo àyà mi wo kínní àṣẹ ló ń wò wo gbọmọgbọmọ làárọ̀ fàdí tí o kínní tí mo kọ́ fún ọ lẹ́yìn tó o bá ti tọ́ làkán tó o tọ́ látán o gbọ́dọ̀ wí nǹkan kan o títí o fi dọ́dọ̀ ọmọkùnrin tó bá wá débẹ̀ o bùjọ o ní lágbájá o pè ó jẹ́ rẹ le lágbájá yóò ní o. pàṣẹ tí ń bẹ lọ́wọ́ mi ó fẹ́ pa ọ̀pá fàájì rẹ kó ní sọnù yàrá nígbà tó bá bá ọ tán ṣé wọn náà ń gbọ́ kò gbọ́dọ̀ pé wákàtí kan ìwọ náà gòrí ọmọbìnrin ó ọba ọba ló pọ̀ kárakára kárakára nígbà tára rẹ ó bá gbogbo ń tá a fẹ́ kó bọ́ sípò yóò iṣu ẹni ló ń tọwọ́ ẹni bọ̀kọ. prof i understand the wípé iṣu ẹni ló ń tọwọ́ ẹni bípo or whatsoever but prof kí ni ìwà ridiculous gan ó wà ridiculous àwọn ọmọ tá à ń sọ̀rọ̀ ń pa èyí àwọn ọmọ tá à ń tọ́ bíi pé èèyàn ń tọ́ ọmọ tó bínú ẹ̀ ni gbogbo nǹkan tó fẹ́ àwọn làwọn ṣe fún wọn jíjẹ jíjẹ mímu everything àwa ṣe títí kan ọ̀dà wíẹ̀ wọn àwa ń rà. ẹ gbàgbé ọ̀dà wíẹ̀ nítorí ta mẹ́ta tẹ́ ẹ dé ìní ìsìn èèyàn yín di àtúngún ọbẹ̀ yín di àtúnṣe agbára làlá ni máa gbé fún yín. oh thanks prof thanks. màá sọ yín dọ̀tun. ẹ ṣe ṣùgbọ́n tí n bá ti ṣe fún yín ẹ gbọ́ ìkìlọ̀ o. Ah, a máa gbọ́jú kìlọ̀ lọ́sàn ẹ gbọ́dọ̀ báwọn jà kébi tẹ́ ẹ̀ lé wọn jáde. láyé à ń ṣe. àwọn ọmọbìnrin tẹ́ ẹ bá rí tẹ́ ẹ lò fún méjì nínú wọn wọ́n bá ti wọlé wọ́n bá yín máa gbé owó yín á padà dé ọlá yín á wọlé dé ayọ̀ yín á padà bọ̀ sípò ẹ gbàgbé pé ẹ jìyà rí. ṣe prof adagba tó pa ti fi wọ́n replace sharon àti cynthia ẹ ṣe dọ̀sán. ibi tí ó lágbára dé agbára làlá àwọn ọmọbìnrin tó wà níta tí ẹ bá ń bá lò pọ̀. yàtọ̀ sáwọn méjì tìbí tó wà lé wa. yàtọ̀ sí àwọn òpómúlérò àwọn wọ̀nyẹn àṣìkí wọn náà ó di ti yín. Ah, thanks prof. Guru di yín yóò máa jí yóò máa yọ lala Santana. prof mo mo torí pé mo mọ̀ pé tẹ́ bá ti ṣe last one yẹn ẹ̀fẹ́ nìkan máa lọ nìyẹn ẹ̀ tí ì fún wa ní. ẹ tí mo bá fún yín àwọn ọmọbìnrin méjì tí ó máa bá yín gbélé máa lò fún. ẹ a máa rí wọn lónìí a máa rí wọn kílẹ̀ tó sú. kọ̀kọ́jà kò bóyá one particular sign kan tí wọ́n gbọ́dọ̀ rí la. kílẹ̀ tó sú ni o ẹ máa rí o ti dáa. Ilala. Santana. Ok, mo ń bọ̀ ma. Ah, Ẹgbẹ́ má bínú. Thompson fẹ́ kúrò shop. Ah, of course, mo gbọ́ nǹkan tó ń bá wọn sọ, wàá sì lọ bá wọn bọ̀ kàn. Dúró farabalẹ̀ dúró. Jẹ́ káwọn ìkókó lọ gbé ẹṣin fàájì ilé náà. Ẹ má wọrẹ, jẹ́ kí n gba nọ́mbà yẹn máa. Wà á máa gba nọ́mbà níbi tá a lọ staff. Ẹ jẹ́ kí n gbà á, mo ti fẹ́ kúrò shop so tí n bá ti dé màá pè é màá wá bá yẹn. Ọ̀rọ̀ mi ò yẹ. Ó yé mi ni. À ń jẹ́ ká kọ́kọ́ lọ síbi táwa ń lọ náà, wàá lè lọ bá. Mọ́mì wà important. Hold on, hold on. Ah, come, come, come no no èèyàn máa farabalẹ̀ ṣàlàyé kan mọ́mì pé àbí ó dàbí pé o mọ luck tó ní. ó yé mi ni. you are a very lucky lady i want to marry you fẹ́fẹ́ ni no stop tí mọ́mì gan bá gbọ́ pé o ti padà lọ́kọ o get at this tender age you know. ẹ jẹ́ kí n gba nọ́mbà yẹn mo serious. ó sì máa padà gba nọ́mbà tó bá débi tá à ń lọ o get. mo jẹ́ kí n gbà ń sìn so máa pè é padà ṣe gbọ́ máa pè é máa wá bá yín. no hold on hold on tí mọ́mì bá retí ẹ̀ tí wọ́n bá rí ẹ wọ́n ti máa mọ̀ pé bóyá o busy or something tí mọ́mì bá tiẹ̀ padà bínú by the time tó bá máa padà lọ bá mọ́mì èmi á tẹ̀lé ẹ lọ màá dé ìyọjú pé ok. Um, ẹ jẹ́ kí n gba nọ́mbà yẹn màá pè é. o ò gẹ́tì kan tí mo sọ. ọjọ́ má bínú mo ń bọ̀ mọ́mì pè mí. Ah. lórí àti fọ́ọ̀kọ̀ọ̀kọ̀ òṣèwọ̀n tayọ sọ ilé kí tó gbẹ àti yìí o látẹ̀lí lọ́wọ́ gbọ́ jẹ́ glory àmọ́ o gorilla lórúkọ ẹ o. ẹ ẹ yàpá àkáǹtì yẹn bínsìn bínsìn. zero zero. zero zero. five five. five five. six six. triple nine. triple nine. Uh, nine mẹ́ta nìyẹn. Mm. bank wo. Um, access bank. access bank. ẹ ṣe orúkọ ẹ náà ni. Mm-hmm. mo ti sẹ́ndẹ̀ẹ́ ẹ eh, mo ti twenty k sí ẹ báyìí báyìí báyìí ká máa lọ báyìí tètè workshop kò tí ṣùgbọ́n ká máa lọ. Busayo Busayo. so òṣì tó ṣe lélẹ̀ òṣì orí burúkú tó máa ṣe lélẹ̀. ọlọ́pàá o ọmọ tí mo fẹ́ fẹ́ tó jẹ́ pé introduction wa ó wà lọ́nà tí mo fi ń yọgàn láàrin àwọn ọ̀rẹ́ mi so òótọ́ ni pé òun ṣèṣekúṣe mọ́ mi lára. rárá o. kò sí wàhálà mo ní ẹjọ́ láti bẹ̀rù. ojú tí mo dì í lọ́nú ilé kó lọ tilẹ̀kùn yẹn àjọ máa wá dọ́dọ̀ mọ́ mi wàá wá fẹnu ẹ wàá fi ṣàlàyé fún wọn bóyá òótọ́ ni o àbí rọ́ lọ́pàá mú ẹ o ẹ wà bọ̀dá wà ń bí. ǹtẹ̀kọ́kọ́ yẹ̀ so màá lè ní evidence. báwo ni. báwo ló ṣe lọ. bákan náà ni ìwọ kọ. tí ìyọ ní tí báwo ni ìwọ tó ìwọ tó ti wà ń lò látàrí. kò síbi tèmi àti mario wọ ọmọdé àárọ̀ mọ́. mario. mario kan náà sí mario. mario wà ládùúgbò. gbogbo ìgboro la tún wá pátá àárọ̀ mọ́ ibi tó mú mi lọ á fẹ́ wọ ten places. mario tèmi wò wípé bí ọmọ tí mo lọ bá ń yí fọkàn òun mo lè padà wá lọ bá mi wọ ọmọ gidi. o ah, ti gba àwọn tróyìn o ti gba àwọn tróyìn o ti wá ń dàbí ìgbà tó jẹ́ pé kò yẹ bíi pé kéèyàn fẹ́ ṣe nǹkan kí nǹkan yẹn wá sọ pé kéèyàn má ṣòun ó ti ń le jù kí ló ṣẹlẹ̀ gangan wá pọ̀n. ìyẹn náà ó fi fún wa ní eh, àmì ara mi pé níta bẹ́ẹ̀ máa wọ́ gidi nìyẹn ṣùgbọ́n pé àwọn ọ̀ṣẹ́ bẹ́ẹ̀ tó bá ti eh, rí bẹ́ẹ̀ bá ti ń dìbò fún yàn ní wàhálà àṣírí àṣírí. wọn á jẹ ká dọ̀ ọ̀dọ̀ ìdúró bí ajé yorùbá travel out bí ajé wà very important They kí mi máa lọ báyìí mo island. island. yes. island island Gongo. ní island lọ báyìí. kí ló tó ń pè mí kí ló ṣe kí ló tó ń mo I told you never to call me again kí ló ń pè mí fún. àlàyé jápò lórí agojo. kábọ̀ ilé léèdì dùn mí nínú yẹn ní jàre mo ti kó má pè mọ́ kí ló pè mí fún. dákẹ́ ìwà jágbe mọ́tò tó yẹ kílẹ̀ tó ní kó máa wọ̀ ẹ́ solution ti yẹ ti yọ nìyẹn. kí ni kó máa bọ̀ kó tún mọ́kọ ẹ̀ dání. kó bá mú iye dání ìyá ayé ìdání ẹni obìnrin tó bá ti wà bí níbi ṣe ń sọ̀rọ̀ yìí báyìí jíjẹ ni o ṣó mo gbé ìwọ ni di àkẹ́ ìgbìmọ̀ bá tèmi lọ tó bá. ẹ jẹ́ kí n tún dán yẹn jù ń báyìí. èyí à kó sọ́wọ́ fún ẹ̀rù máa ṣe wọn ni kò kó sọ́wọ́ fúnra rẹ̀ wà á sọ́wọ́ sí i jẹun jẹun jẹun gbogbo tán ni kò sọ yẹn wà á dẹ̀ last All because of wealth. tó bá ti débè tẹ bá ti ṣe ẹ̀kọ́ tẹ fẹ́ ṣe tán pátápátá màdíá má pẹ́ bẹ́ẹ̀ o má sọ̀rọ̀ kí ló fẹ́ sọ don't say anything gbogbo nǹkan tó bá fẹ́ bá mi sọ lọ bọ́ọ̀ sọ tó bá ti débè ẹ bá ti ṣe ẹ̀kọ́ tẹ fẹ́ ṣe tán má wọnú toilet o má clean up o má ṣe anything má prostrate ni o please jọ má prostrate ni o jọ tó lọ má sọ̀rọ̀ say don't say anything má sọ̀rọ̀. Ah. okay love you dear love you má down. ṣáàmà mi rí love you love you see you soon my sọ̀rọ̀ ṣáàmà lọ má lọ má lọ bébì má lọ jẹ. What to be will be, ọ̀dọ̀ ẹlẹ́dùn márẹ̀ lọ́rọ̀ àti ọlá. bẹ lọ́wọ́ mi wà á mú wọlé wà á lọ fi pa nǹkan ọmọkùnrin wà á wá padà wá ìnà àti àjọ wa lájọṣepọ̀ bó lè ṣe máa ṣe nìyẹn. ok so kí n lọ kí n wá fi pa ẹ̀rọ wa wá. babe hmm? ìfẹ́ tí mo ní sẹ́ mo ṣe fẹ́ ṣe o. mo ṣe mo kí mi náà nífẹ̀ẹ́ àbí kókókó bá mi fi ọ̀pá àfọ̀rọ̀ rẹ̀. kí lọ ṣe mo máa lọ. èṣù tí wàá nínú ọgbà ó wá ní tí ó bàjẹ́. And now world has turned around. People go extra miles to look for wealth. And now people go extra miles to look for wealth ẹ̀dá ló ń sọ ayé ayé ọ̀rẹ́ mi kan. ayé ọ̀rẹ́ mi kan. ẹ̀dá ló ń báwo yẹ kó ti padà dé náà. ó yẹ kó ti padà rí tàbí kó gbé kọ́ọ̀lẹ̀ mú dé pé kó gbé kọ́ọ̀lẹ̀ kí ló ṣẹlẹ̀. tiẹ̀ gbé kọ̀lẹ̀ kí n mọ̀gbà tó ṣe máa sá mọ̀gbà tó ṣe ah àbí òwe ti fi nǹkan kan ṣe ṣé kìí ṣe pé òwe ti fi nǹkan ṣe ṣá gbé kọ̀ náà gbé kọ̀ náà gbé náà. Hmm. Babdo wọ́n yàrá ń dòdò pẹ̀lú gbogbo ṣòkòtò mi gan ló dà sí. mo really like ẹ sọ́ọ̀lì o ò lè mọ bí mo ti gbádùn aroma oúnjẹ yẹn tó. Hmm, wàhálà mo ti mo jẹ lẹ́nu yẹn fojú tó òjò tó ti àwọn torí débè fà ju nǹkan mú gan lẹ́nu lọ́lẹ̀ kan mi. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ ìsẹ̀sìn gbé. <laughs> Ah. Ah, Commissioner. Very, very. No, orí lè dùn wá ní Jẹ́bùtà. Babe! Orí lè dùn gan. Olúwa ń lé. Wọ́n lọ. Ah! Ẹ gbà mí o! Baby, o ò jọ jẹ sàrá ẹ̀. Símbòlòlò síbò síbò sí, ara síbò sí. Mi mọ̀ gbà tí flight mi máa rẹ́jì dá. Ìgbà wo ni flight mi máa rẹ́jì gangan? Bébì dà. Dùn mí nínú. Ṣé o ti rí? Ẹ kò lè fọ́ ọ ó lè gbé ó lè jẹ́ pé nǹkan òun kọ́ gbé lọ́wọ́ ṣé o ti rí i pé n tó yẹ ká ẹ ṣe ṣé o rí i pé ẹ ṣe ẹni tẹ́yìn kó ọ̀bẹ lọ rè ká mọ́lé ìbọn lòún gbé lọ́wọ́ torí pé wọn náà bó ṣe jókòó yìí ó rò pé ọgbádùn mọ́ ọgbádùn ìwọ kàn tún gbádùn jòun lọ díẹ̀ ni bó o ti wà yọ ọ jẹ́ nǹkan kan mọ́nú ayé torí ọ ti lù wọ́n náà. gbogbo nǹkan tẹ níta ṣe pátápátá la ṣe. tẹ́ ẹ ṣe èwo ò rí pé òun ti gbọ́n jù yín lọ. àbí kókókó bá mi fi ọ̀pá àbúrò rẹ̀. kí ló ṣe mo máa lọ. sọ̀rọ̀ nǹkan tágbàlagbà fi jọmọdé lọ máa fi rìn àbí ọ̀pá pa. Ah! òun pọ́n jù yín lọ. yé. so rọ́nà tó gbà yọ. bàbá ṣé wọ́n lè lù mí kí bá mọ̀ ni. èmi ló ń bi léèrè wọ́n ti lù ọ́. Ah, àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n ti lò sórí ìdúró tó ṣe pé kọ̀ọ̀rọ̀ ikọ̀ rìn kiri yìí ah. òfò nígbè kiri bó ṣe wáyé òde jẹ́ǹkẹ́ sọ ayé rẹ ti bàjẹ́. kò tí ì sáyé mi oníbàjẹ́ lágbára náà máa di irú máa di gbà máa di ah, bàbá ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. orí ibi tó bá yí ara rẹ dé. kínú. kí ni solution báyìí. solution. kí la máa ṣe èmi ò mọ̀nà kankan tá a lè gbà ọmọ pé bí ẹyin bá ti fọ́ báyìí kò ṣeé kó mọ́ béèyàn kó gan kò wúlò. bàbá ẹ ṣàánú mi ẹ ṣàánú mi àwọn olówó kí ló dé tí mo ṣàìsàn kí ni gbogbo ilé tó dá sí mi lọ́rùn o kò dé ṣẹ́jú ọkọ mi o ẹ̀yìn kò wá káyé mi ti dání o ọ̀rọ̀ ọmọ lèmi náà ṣe o. sori bó ti ń ṣe yìí ẹ mọ bójútó rárá o tó bá jáde tó bá ti lè jáde báyìí bó ti ń ṣe tó bá jáde yóò ṣe jù báyìí lọ ńlọ nù. wo ní ká ma kà wá dé ọmọ tẹ àwa ó ké o. ó dá ó ti yé mi ó ti yé mi ó ti yé mi. kọ pọ́ ti wá kọ wá ó ké rárá. I want to go to restroom. People, tell me that sẹ́ẹ̀dà wá ojú ìdì ló wọlé ẹ bá yọ bùnmi jẹ onígbòógì ọjà ọ̀nà ní ìgbà. bóò ni ìrìn àjò yín. a ti ṣe a ti ṣe fine sir. bẹ́ẹ̀ ṣe ní ká ṣe náà láyé ṣe. ọjọ́ yẹn gangan náà la ṣe. ẹ ṣe bó ti yẹ ẹ ọmọbìnrin tó rí gbé ibo ló ti gba sálábà pàdé. èmi ẹ ẹ ìwọ lọ èmi kàn lọ sí beach ni <laughs> island island eh, ibẹ̀ ni mo ti rọmọ yẹn ọmọ yẹn dáa gan prof tẹ bá rí ẹ máa mọ̀ pé lè ajé wà lára ẹ̀ kọ̀ọ̀kan original ajé kò dàbí àwọn ọmọ lórí burúkú ti bí. ọmọ ah. ìyá mi lẹ́nu fún ọ olójú lórí ṣùgbọ́n òfin ríran ọmọ màmí wọ́tà ló lọ gbé tó lò ọmọ ẹja ni. àánú ṣe mí fún ẹ o tó já sí pé o lè ṣe rere ah. kankan mọ́. Ah, ah, irọ́ prof irọ́ àfi kí n ṣe rere àfi kí n ṣe rere prof ẹni tẹ́ ní ká ṣe náà la ṣe àbí bẹ́ẹ̀ ṣe ní ká ṣe náà la ṣe ṣe. ìwọ ń kọ́. Um, mainland lèmi ti rí ọmọ tọ̀dọ̀ mi ìsà. Eh, èmi sọ kò kí n ṣe iyèmọ̀já <laughs> eh, kò kí n ṣe ọmọ mi eh, yes mo tẹ̀ ti lose hope lálẹ́ ọjọ́ yẹn pé mi ò ní róbìnrin mọ́ <laughs> bí <laughs> làlá bó ṣe padà tí obìnrin wá fún mi nìyẹn bí mo ṣe là beyond ayé nìyẹn millard ni mo ti rò kò kí n ṣe highlight ṣé o ti wá gbà wípé wọn á máa bẹ ẹgbẹ́ actually àti lè jọ gbé báyìí ẹ̀bọ̀ eh, tí mo mọ̀ pé a máa jọ padà gbé náà ni eh, because um, ó ti lọ́kọ already eh, But tèmi máa fowó ẹ̀ ń ta ìṣe tó wò tèmi bá ti dé dáadáa àárín èmi àti ọkọ ẹ̀ náà ni ó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ but now sí màá gbà tán fúlẹ̀ ni totally <laughs> completely. agbára làlá tó bá ti gbé kọlù yàn santana wọnú ẹ santana yẹn tó bá wọnú ẹ ó gbọ́dọ̀ máa bẹ ẹ gbé. ẹ ọ̀rọ̀ mi ò yé yín àánú máa padà gbélé mi tí bá fẹ́ kó bẹ̀rẹ̀ sí ni máa gbélé mi lọ́la á máa gbélé mi ṣèbí mi máa bẹ̀rẹ̀ sí ní lówó láti sin lọ á gbé e máa fowó ẹ̀ ń ta ìzẹ̀ kò yé yín ni sà. ṣèyẹn lé ní ó ah. mọ̀ pé obìnrin tí o lò yẹn wọ́n ti lò ó wọ́n ti lò ó fún owó àbìlú sì wà lórí rẹ̀. sá o tí wàá forí kó àbìlù yẹn báyìí tó já sí pé ìwọ gan-an pàápàá kò lè sórí. Ah, làálàá ẹ̀yin méjèèjì lórí pé à ń lówó ó ti já sasán. Ah! Olú ẹ má jẹ́ kí lọ́lọ́wọ́ já sọ́sọ́. ló jẹ́ bá àti lọ. láì ní gbowó gbòbí òye. lọ́ọ̀lọ́. ìṣòro tó ní ní fúnra fipò ti di orí lọ́wọ́ ẹni. àbámọ̀ ló máa pè yọrọ fẹ́ni tí kò bá ti ní sùúrù òye. wọ́n tún bí wọ́n bí ọ̀dọ̀ Ẹlẹ́dùmarè lọ́rọ̀ àti ọlá wà. ènìyàn wí fún ọba jẹ́ ọgbọ́ orí ọ̀kẹ́rẹ́ kókó láwo ènìyàn sọ fún ọba jẹ́ orí ọ̀kẹ́rẹ́ òkun láwọn òwe ọ̀sẹ̀ rẹ̀ rẹ̀. ṣó ti jájú rẹ lójú. ó bà ọ̀jẹ̀ rẹ̀ rẹ̀ àwọn gbẹ́sẹ̀ òde rí ọ̀jẹ̀ rẹ̀ mo ti sọ fún àwọn èdè gbẹgbẹ́ jẹjẹ jẹjẹ táwọn wèrè jẹjẹ kọ ọ bàbá alágùn bàbá ẹlọ́sì kọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ táwọn ṣe bọ̀ seventeen fifteen occ seventeen fifteen bc kọ́tọ́ di pé jésù dé ó ní àwọn oge tẹ̀ ó dé ní ọjọ́ rẹ̀ ọlọ́wọ́ oge tẹ̀ ó dé jì ọjọ́ rẹ̀ èyí tó yẹ pé orí yẹn ni mo kọjá ẹgbẹ́ sí nídùn eh, ní jẹ́ ọwọ́ kan lọ ní kékeré wọlé síbẹ̀ odò ní ọ̀jẹ̀rẹ̀ àwọ̀ ọ̀jẹ̀ wọ́n ti kọrin ọmọ sí ti kọ́ ẹ̀ seriously ah, kí n tẹ́ ìsọmọ ẹ̀ what the time says ta lè sọ time fún mi ẹ sọ fún mi ẹ sọ fún mi mọ̀mọ́ àsìkò bá ti tọ́ fún mi láti gbàdúrà ẹgbẹ́jẹ́ forí ẹ má má sáré kọjá ẹ̀ mọ́ ó ń bọ̀ wá lẹ́yìn ìṣòro ó ń bọ̀ wá lẹ́yìn ìṣòro eh, ẹni àwí fún ẹ ọba tí gbọ́ ọba tí ẹni àwí fún ẹ ọba tí ó gbọ́. ẹ eh, very good lórúkọ jésù kristu olúwa wa ọlọ́run ní máa ya wèrè ìwé anywhere odò ní ẹ̀jẹ̀rẹ̀ àwọ̀ ọ̀nyẹ̀rẹ̀rẹ̀ ó wà yégbè yégbè yégbè ọ̀nyẹ̀rẹ̀rẹ̀ àwọn gbèsè òde ní ọ̀nyẹ̀rẹ̀rẹ̀ mi ló gbèsè òde jì ọ̀nyẹ̀rẹ̀rẹ̀. <laughs> máa wá ayáwó èrè kú gbogbo ẹ̀ ń jáde love mi báyìí náà lágbára ọlọ́run àjọ máa wà ní group kan náà. ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́ orí ọ̀kẹ́rẹ́ kókó láwo ẹni a fún ọba jẹ́ ó gbà orí ọ̀kẹ́rẹ́ kókó láwọn òye ṣó ti jájọ́ lójú àsárẹ́wọ́ láfíra ẹ̀fọ́ ṣe mi ṣó ti jájọ́ ẹ lójú àsárẹ́wọ́ wá fíra ẹ̀fọ́ ṣe mi ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́n mo sáré. my jailbird, yeah. Ẹni a sọ fún, yeah. Ọba jailbird. Ẹgbẹ́ jẹ́ forí, ẹ má má sáré kọjá kádàrá. Ẹgbẹ́ jẹ́ forí, ẹ má má sáré kọjá yọmọ. Ó ń bọ̀ wá. to go.